حي على الفلاح حي على الفلاح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 àkó àjíjẹ o gbogbo ẹ̀yin jẹ̀mọ́ wa ń lé Ramadan Kareem lètò tẹ́ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ báyìí òun lètò tó balẹ̀ gudẹ̀ sórí atẹ́gùn yín láti lè ṣe Orísun tẹlifíṣàn tẹ́ ń wò wá lórí amóhùnmáwòrán yín orúkọ mi náà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ̀ ń fọkàn tẹ̀lé wa tẹ́ ń fọkàn bá wa lọ ní gbogbo ìgbà tẹ́ ń sọ pé ẹ̀ ń gbádùn wa hmm ọlọ́wọ́n bá a dúpẹ́ fún yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah sẹ́ni ká tó kára bo ètò tàárọ̀ yìí ó dàbí ká dúpẹ́ fáwọn olóore torí pé wọ́n ní ẹni yẹniyẹni kẹ́ni lè ṣe míì tẹ́ ẹ bá wo orí tẹ́ orí tébù wa ẹ rí pé àwọn ẹ̀bùn wa ó ti ó ti ó ti ó ti pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ ẹnu wọn bá ń tà lè kó sórí igbá la kó yìí sórí igbá yìí ó pọ̀ jàǹtìrẹrẹ nínú ilé ẹ ti yẹ pé ibí yóò lè gbà wọ́n tá gbogbo ẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà a tún retí àwọn ẹ̀bùn sí àwọn ẹ̀bùn tó kù tá à ń retí sí. àwa ní sáláì mọ́tò gbọ́fọ́ lọ́wọ́ lọ́wọ́ àwọn olóore bàbá wa Dr. Ahmed Salahuddin aláṣẹ àti olùdarí iléeṣẹ́ eh, Standard Group of Company ti Standard Insurance Consultant Limited tó wà lábẹ́ rẹ̀ tí wọ́n kalẹ̀ sí number three Victoria Rubi Eke Street Lekki phase one bàbá ní gbogbo ìṣẹ́jú ogún àkọ́kọ́ lórí ètò yìí àwọn àfa àtà bá gbé wa eh, àwọn gbé kọ́lọ́ wọn dákun mọ́sàbà dúró ti bàbá wa náà ọlọ́mọdé ọbàjẹ́ fún wọn láéláé iléeṣẹ́ wọn náà ọlọ́run níjọ́ dàrú ọlọ́run máa wà pẹ̀lú wọn. alájà wa khadijat damorish tí wọ́n ti kalẹ̀ sí number thirty one balógun street ní mọ́sálásí alájà lágége àwọn ni wọ́n kó bàtà fún wa rẹpẹtẹ mo sọ fún wa pé bàbá ìyá wa ti kẹ́bùn ránṣẹ́ sí wa ẹ̀bùn wọn náà ni ẹ̀ ń wò yìí ó sì tún kó bàtà rẹpẹtẹ nulẹ̀ o láwọn bàtà oríṣiríṣi láwọn new new design new design tó yẹ pé tẹ́ ẹ bá fi sẹ́sẹ̀ báyìí àwọn èèyàn mọ̀ kí wọ́n mọ̀ kan sára sí ni ìyá wa yìí náà wọ́n làwọn fi bọ́lọ̀ ń ṣòwò ni bọ́lọ̀ ń dákun mọ́sàbà sanwó lẹ́sàn-án rí wọ́n láà nẹ́bí lọ́dọ̀ ọlọ́wọ́n la ilaha illallah kó wa alhaja wa Kelani tí wọ́n ní iléeṣẹ́ perfect days fabrics tí wọ́n kalẹ̀ sí nọ́mbà c ninety four new alade market nílùú Ìkẹjà wọ́n fún wa láwọn gèlè oríṣiríṣi wọ́n fún wa láwọn fìlà táwọn ọkùnrin máa dé lóde kódà wọ́n tún fún wa láwọn aṣọ náà Ọlọ́run mọ́ sábà dúró tì wọ́n kódà wọ́n tún fa aṣọ ọdún ránṣẹ́ sí mi náà gan pàpà alhaja wa Kelani Ọlọ́run níjẹ ṣubú láéláé ọlá nẹ́bí lọ́dọ̀ Ọlọ́run kó mọ́ hajj àwa hadith àtàgbọ́lọ́ ajé àwọn kalẹ̀ sí opposite retail market ní ọgbà bẹ́ẹ̀ làwọn wà àwọn náà ka sọ gíní fún wa wọ́n fún wa láwọn gèlè táwọn obìnrin máa ń wé lọ sóde ọlọ́mọsàbà dúró tì wọ́n wọ́n ní gbogbo ládá táwọn ọba rímẹ̀ pátápátá kọ́ lọ́mọ ládà ẹ̀bọ́kọ àwọn alhaji wa ishaq agbolú ajé ọlọ́mọsàbà wa kẹ́ ẹ bá gẹ́ ọlànàbì lọ́dọ̀ ọlọ́run. àwa tún gba àwọn ẹ̀bùn kan pàtàkì hmm. láti ọ̀dọ̀ àwọn dolphin food dolphin food yìí wọ́n wá parapọ̀ mọ́ iléeṣẹ́ orísun àti danomic orísun àti power oil orísun àti munch eight gbogbo wọn wá parapọ̀ wọ́n kó àwọn ẹ̀bùn oríṣiríṣi fún wa olú orísun náà ọlọ́run níjọ́ bàjẹ́ orísun tẹlifíṣàn òkèlókè láàmà lọ àní wàlẹ̀ láyéláyé wọ́n fa náà hú mọ́kànnà àlẹ́ ìyá ọ̀gá wa Fẹ́mi Adéríbigbé ọlọ́run ní fi kútọ́ yáwọ́ kò ní fi pa wọ́n ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run. alájàna alhaja wa Abdulateef Ọ̀yáṣípẹ̀ àwọn náà fi ẹ̀bùn ránṣẹ́ sí wa ó ní a máa fi ṣàdúrà fún ìyá tó bí àwọn alhaja wa Samiat Ọ̀yáṣípẹ̀ àti ìyá ìyàwó àwọn alhaja wa Fatima Ọlásàndé ọlọ́run mọ́sàbá wa kẹ́ wọn kọlọ́mbà jíǹkì láyéra wọn. bẹ́ẹ̀ ni àwọn ìjọ dalfat dalfat tí wọ́n kalẹ̀ sí àgòrò abánikọ́lé níjoko àwọn náà kó ẹ̀bùn ọ̀dà wọn kò ránṣẹ́ sí wa rẹpẹtẹ lábẹ́ àfàwà sheikh abdullateef animọ̀sàun ẹ̀sìn ni ó bí wa ọlọ́mọjọ́ bàjẹ́ fún wọn. kò mọ amirat selimat adébọ̀wálé àwọn àfẹrẹsísẹ́ eh, ń block industry àwọn náà kẹ́bùn ránṣẹ́ sí wa ọlọ́run mọ́sàbà dúró tì wọ́n ọlọ́run bá wa pẹ̀lú wọn lánàá Muhammad lọ́dọ̀ ọlọ́run àwọn tó ń fàsìkò yìí náà dúpẹ́ lọ́wọ́ alhaja wa Riskat Ibrahim àwọn náà wọ́n wọ́n ṣe bẹbẹ wọ́n pè mí lórí fóònù ni pé àwọn náà fẹ́ wọ́n fẹ́ pèrún lórí ètò ẹ rí i pé àwọn ọ̀run tiwọn náà ẹ̀yin náà ti ń bá a pàdé ẹ̀ ti ń wò eh, wọ́n ní gbogbo ládàá táwọn ọba rí bẹ́ẹ̀ kọ́lọ́n bá àwọn mo bá ọkọ àwọn eh, alhaji wa Abdulgani Ibrahim wọn níwájú tó kọjú sí ọlọ́njọ́ ọmọ àdá ẹni tó fi sílẹ̀ ọlọ́mọjọ́ bàjẹ́ àwọn náà fúnra wọn ọlọ́mọjọ́ àwọn mọ̀sí láéláé ọlànàbí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá gbàdúrà yín gbogbo èròǹgbà yín pátápátá síwájú ọlọ́run ọlọ́run bá wọlé yọ̀wọ̀ Ramadan tá a wà yìí yọ̀ọ́ bá wa mú ṣe fún yín ọlànàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah. ẹ̀rí lẹ́nìí hmm. ọ̀kan nínú ni mo mọ̀ lọ mú wá láti fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú wọn mo lọ sí afáwọn àgbà al-imam fadila sheikh alhaj abdulrafin kọlápọ̀ ẹ́n la ilaha illallah alhaj abdulrafin kọlápọ̀ àwọn ni àlejò wa pàtàkì ní àárọ̀ yìí baba salamu alaykum wa rahmatulah wa barakatu. wa alaykum salam wa rahmatulah wa barakatu. tó ẹkú òǹgbẹ àbá. òǹgbẹ nìyẹn o. ọlọ́run dákun mọsàjà parí ẹlẹyà tàlàfíà. àmín bá a bẹ̀rẹ̀ pẹ̀lú ìdùnnú lọjà fi dùnnú parí ayọ̀ parí àwẹ̀ náà wàlá nẹbi lọ́dọ̀ ọlọwọlá aláìlá illallah. tó bàbá wọn ní adébísẹ́ mọ̀ sí àgbà ọ̀lẹ́ni ká tètè lọ síbi tí àfẹ́jọ sọ mo fẹ́ ká sọ̀rọ̀ lórí ta ni ẹni ọlọ́run torí pé lónìí oríṣiríṣi àwọn èèyàn náà ní ń kílè pé ẹni ọlọ́run làwọn kò sẹ́ni tí ò pé ẹni ọlọ́run àwọn ẹlòmíì dẹ̀ ni wọn ò dá ẹni ọlọ́run mọ̀ tó bá ti rẹ́ni tó nírun gbọ̀n tó sì wé láwà ní la ilaha illallah wọ́n ti gbà pé ẹni ọlọ́run nù abẹ́ni tó wọ jàlábíà lẹ́nu ìgbà náà nígbà táwọn ẹ̀ ti bẹ̀rẹ̀ èmi rẹ́ nìkan gbogbo orun gbọ̀n gbogbo orun gbọ̀n wà gbogbo àjọ ó dẹ̀ dé fìlà àtàjẹ́ àkọ́dà tó wọ jàlábíà ni wọ́n ń jẹ oúnjẹ òun níta gbangba àwọn yẹn ń rò pápá àfa ni mí náà wá súnmọ́ ẹ̀ sà ó ní ẹ bá tiẹ̀ láwẹ̀ kọ̀ yẹ kẹ́ ẹ sí ń ta gan ó ní kí ni ó sì ó sì ìdè tọ̀ ah ibo ni ah tó ibi ibo oní ibo lòun ah wáyé ló ṣe àjọ muslim báyìí ọlọ́run àyè ló bí muslim o ìjà sí pé àṣẹ kárí ni báyìí kọ́ ni à ń fi mọ ẹni ọlọ́run kí wàá làwọn qualities ẹni ọlọ́run mọ ni báwo la ti mọ ẹni ọlọ́run tálẹ̀ ẹni ọlọ́run bàbá. alhamdulilah alhamdulilah alhamdulilah rabbil alamin alladhi alaka sab'a samawati tibaqan summa salatu wassalam ala maulana muhammad sallallahu ta'ala alayhi wa sallam akí ọba tí ń jẹ́ ọlọ́run ọba alágbára lórí ohun gbogbo ọba àlekè ọlá ọba tó dá àwọn kan pé kó máa ṣe náà dandan káàkiri ayé ọba tó yẹ kó sì dá àwọn kan náà ipe tó báwọn ṣe lo kádàrà wọn ni pé wọn ò wá máa wá ṣe iṣẹ́ àlìjẹ́nnà látàyè lọ ọlọ́run dákunjá náà wà nù wọn o kọ́lọ́n wọlé anú oṣù us us tá a wà gbogbo ń tẹ́ ẹnìkọ̀ọ̀kan wá dá ní ẹ̀ṣẹ̀ ọlọ́run dákun forí jìn wá lẹ́yìn tá a kí ọlọ́run a kí ẹ̀ṣẹ̀ ńlá wa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam èmi a máa sọ pé ànábì tí ò láhùn sallallahu alayhi wa sallam torí tó bá láhùn ni kọ̀wá idul islam hamsu hmm. shahadatu la ilaha illallah wa anna muhammadar rasulullah wa iqamus salah wa itahu sakat wa samu ramadan wa ajala bẹ́ẹ̀tì lè máa ní sátọ́ ilé ìsọ̀bíl ànábì ò ní fi gbogbo ẹ̀ mọ̀ wá yóò wá kó àwọn ará ilé rẹ̀ nìkan hmm. àtàwọn àlùmọ̀ wọ́n wá jọ máa wò torí pé ńgbà tó lọ́n fi hàn pé àlìjẹ́nà ni ipe ẹni bá wù àlìjẹ́nà yóò wọnú ọgbàdìrà lọ yóò wá wù àmọ́ ànábì dàbí àwọn èèyàn sí i hmm. àfáà míì kọ́mọ rẹ̀ ó sàti èèyàn nìkan ni kò ní ná ní àwọn yòókù mọ́ awaki anabi wa muhammad náà àti gbogbo àwọn tán jọ lo ìgbésí ayé ọlọ́run dákun bá kẹ́kábàárẹ̀ anabi muhammad lẹ́yìn tá a kí anabi awaki àfáwa tí wọ́n ṣe tó pé àwọn olóòtú ètò tí gbogbo èèyàn mọ̀ wọ́n sí ọwọ́ àdúrà àánú ọlọ́run yóò máa bá yín gbé èyí tẹ́ ẹ ṣe yìí ó kà wá láyà torí pé tí gbogbo eré ìbá pọnú àwọn àfáà ara pé n tá a fi mẹ́ni ọlọ́run kan lẹ́sìn kọ́ sí yìí Allahu Akbar àwọn á ní kí ni tọ́píìkì tán ní á sọ̀rọ̀ lé lórí òun náà ni ta ni Ọlọ́hun ta ni ẹni Ọlọ́hun man uwal haoli ya Allah tala àwọn àwo là ń pèlè ẹni Ọlọ́hun ní Yorùbá pọ́nbélé hmm. tá a bá ní ká wo ìtumọ̀ haoli ya Allah a rí i pé àwọn tí wọ́n jókòó ti Ọlọ́hun lọ́rùn wọn ń pè bẹ́ẹ̀ hmm. tí wọ́n pé gbogbo àárọ̀ wọn tọ́lọ́ wọn fi ṣe hmm. ìyálẹ̀ta wọn tọ́lọ́ wọn fi ṣe hmm. tí ọ̀sán wọn gan tọ́lọ́ wọn fi ṣe hmm. ọlọ́run wa ròyìn wọn nínú alukur'an ó wá ní alẹ́ bisimilahi rahman rahim hmm. alẹ́ dínà yasukuruna la akiyaman. وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطل سبحانك فقنا عذاب النار ibi tá a gbà ó lè náà dáa. Masha Allah. ọlọ́run ní alladhina yashkuruna Allah qiyaman ó ní sẹ́yìn ráwọn tí wọ́n ń pè ní ẹni ọlọ́run gangan tó yẹ pé wọ́n máa rántí èmi ọlọ́run ọba lórí ìdúró bí wọ́n bá wà lórí ìdúró wọn wọn ní pé kankan ṣẹlẹ̀ ju ọlọ́run ọba náà lọ hmm. bí wọ́n bá wà wà lórí ìdúró náà wọ́n wà á máa tàfákòrò nípa tó gbé sánmà hmm. dúró nípa tó gbélẹ̀ dúró nípa tí ń bẹ́ sàárè nípa tí ó kó nu sàárè nípa burújí ò máa ṣe wọ́n nípa burújí ò ní ṣe wọ́n hmm. àwọn ẹni ọlọ́run àkọ́kọ́ nu. Allah ó wá ní alladhina yaskuruna qiyama qu'udan tẹ́ bá tún wá rúkú náà wọ́n tún máa rántí ọlọ́run bá ní wa ala junubihim tẹ́ bá tún wá forí kẹlẹ́ tẹ́ ogbó tẹ́tẹ́ kọ̀kọ̀rọ̀ sọ́lọ́run wọ́n tún máa rántí ọlọ́run bá ní wọ́n wá ní rántí nǹkan kan míì wa yatafakkaruna fi khalqi samawati wal ardi ربنا ما لكت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ara kúnlẹ̀ bàbá kó tó di pé ẹ máa ṣàlàyé àwọn àyà yìí lọ síwájú sí gbogbo àwọn tí ń wò wá ń lé wọn ń gbádùn yín wọn ń gbádùn bá àti rárá ń jọ ń fi fi lera wọn yìí kọlọ́n dákun wọn balaka yìí náà jẹ ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọ́run ta ni ẹni ọlọ́run náà lọ̀rọ̀ tá à ń yẹjú lọ́wọ́ ṣùgbọ́n o ẹ jẹ́ ká dókè lọ́hùn náà ká padà ẹ̀sìn wọn ẹ̀kú